mo kí gbogbo àwa ọmọ ilẹ̀ yorùbá ní káàárọ̀ òjíire gbogbo àsìkò tó bá lè kó bá wa mo kí wa lápapọ̀ bọ́sẹ̀ àárọ̀ ni bọ́sẹ̀ ọ̀sán ni bọ́sẹ̀ ìrọ̀lẹ́ kó àgbá ṣòro mo fi àsìkò náà mo fi kí wa. pàtàkì jùlọ ìlú ògbómọ̀ṣọ́ ògbómọ̀ṣọ́ ajílété Ògbómọ̀ṣọ́ ibi tí wọ́n ti ń jẹ kà kí wọ́n tó mú nǹkan yẹn gan ni ẹ̀mọ́ orí kìí yẹn kì dáadáa ní ẹ má bínú o ìbá ní kí kìí lọ gbáà ẹ má bínú torí ọlọ́rọ̀ ọba fíìmù tí mo fẹ́ ṣe yìí àbí tí mo ń ṣe lọ́wọ́ yìí kò yẹ kí n ṣe fíìmù ń sin rárá ó yẹ kí n sinmi ni torí mo ti program fíìmù mi sí eh, mìnítà ọwọ́ alẹ́ nǹkan bíi eleven tàbí twelve òru mo ti program ẹ̀ sí. Eh, ó bá èmi gan lójijì kò dẹ̀ yẹ kí n má gbé fíìmù yìí jáde torí ìdí kan pàtàkì ìgbà míì wà tí ọlọ́run bá gbéyàn rìnrìn àjò tẹ́ bá fẹ́ sọ fún ọmọ aráyé ó ṣeé ṣe ká pé kíní kétékété tí ìrìn àjò yẹn wá ló yẹ kẹ́ ẹ sọ fẹ́ nìyẹn ló lè fi wúlò ẹ lè ní mẹ́sẹ̀gì yìí ò ní kan ẹni yẹn lára pẹ̀lú àánú ọlọ́run pẹ̀lú títóbi alẹ́ Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú títóbi Jesus Christ pẹ̀lú títóbi Ọ̀rúnmìlà ó ṣeé ṣe kọ́ kan ẹnìyẹn lára kó wúlò fún un tí wọ́n wá jẹ́ kó pẹ́ nígbà míì kéèyàn tó gbérú fídíò bẹ́ẹ̀ jáde tọ́wá pẹ́ ó lè ṣeé ṣe pẹ̀lú agbára Ọlọ́run kó padà kan ẹnìyẹn lára ó wá lè má bàá mọ́ ó lè má ní wúlò mọ́ ó lè má ní ìtumọ̀ tó péye fún ẹni yẹn mọ́ tàbí kí nǹkan yẹn ti ṣẹlẹ̀ sẹ́yìn ló fẹ́ mú mi ṣe fídíò yìí ó yẹ kí n wà lọ́wọ́ pé mò ń sinmi fídíò mi tí mo fẹ́ ṣe lálẹ́ ó ti wà tẹ́lẹ̀ ọ̀rẹ́dì bọ̀ fídíò yìí ó gbọ́dọ̀ ṣe báyìí ìyẹn ló dẹ̀ mú mi bẹ̀rẹ̀ rẹ̀ mo kí gbogbo ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀ mo kí gbogbo àwọn ọmọ yorùbá lápapọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nílé lóko lẹ́yìn odi pàtàkì jùlọ mo kí gbogbo ọba ilẹ̀ yorùbá pátápátá ó bẹ́ẹ̀ lórí bàbá wa onírìṣà kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ ẹnàbọ jẹ pọpẹ káàkiri ibi lórí àwọn ọba yòókù ní pàtàkì jùlọ bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ ọba Gandhi bàbá wa ọba Gandhi kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ kẹsìn ọba ó jẹ kó pẹ́ kírùkẹ̀rẹ̀ ọpẹ́ lọ́wọ́ káàṣì ọmọ lọ lẹ́nu o kọ́lọ́n kó gún fún bàbá ní ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà tẹ̀mí gígùn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ làákàyè mà tí a fi lólé ayé tí a fi ṣèjọba yóò yẹ yín lọ́jọ́ alẹ́ ní bàbá ẹni ṣìṣe ẹni ṣubú dànù ọ̀rọ̀ yìí mi ì dẹ̀wá gbọ́dọ̀ yẹn sẹ́mi sùn o mi ì tẹ̀lé pé mi ì tẹ̀lé sọ pé mo sùn gan ni mi ì lè sọ pé bóyá mo dìídì bọ́ sórí ibùsùn àbórí bẹ́ẹ̀dì tàbí pé mo nà lórí bẹ́ǹchì kan tàbí mo kàn tẹ́ ní kalẹ̀ tàbí mo kàn tẹ́ bí máàtì kan kalẹ̀ àbí kì í hàn nà táìsì tó mọ́ dáadáa floor táìsì kí n kàn hàn sùn sórí ẹ̀ kò ń ṣèyẹn rárá nígbà òmàkùnrin yẹn lè wá torí mi kì í sábà sun ọ̀sán o ìgbà míì ó máa ń kùn mí bákan bákan á kàn wá ṣùgbọ́n ẹ báyìí kí n tàn yín àwọn iṣẹ́ tí mo kó tira wọn tí mò ń ṣe àwọn iṣẹ́ tí mò ń ṣe tí mò ń ṣe kò fi ààyè lẹ̀ wípé kí n máa tògbé gan tàbí pé kí n máa sùn ọlọ́run lọ́kàn mú orin yẹn wá ó kàn wá fẹ́ẹ́rẹ́fẹ́ kò yẹ ṣe tó pọ̀ o nígbà tí yàn kàn sùn oorun tí ò wọra tó wá ń lálàá lọ tọ́lọ́run kàn gbé rìnrìn àjò tọ́lọ́run gbé rìnrìn àjò lọ gbogbo ohun tí mò ń wí gan ó lè má ju bíi fifteen minutes ten minutes twenty minutes kúrò àyẹ̀wò kó lè tó twenty five minutes bí mo ṣe wo ìròbẹ́ tí orin yà á kàn wá lójijì èèyàn lè jókòó lórí chair bí mo ṣe jókòó yìí kéèyàn jókòó jíjókòó téèyàn jókòó yẹn pé èèyàn kàn ronú nǹkan tíntín ọ̀ kéèyàn kàn máa ṣe iṣẹ́ kan tíntín àbí kéèyàn má ṣe nǹkan kan kó kàn jókòó lẹ́ẹ̀kọ́ fígbà fígbà tó ń fẹ̀yìntì báyìí èèyàn ní máa bóòrùn yẹn sì máa wá ó kàn máa gbéyàn lọ ní fẹ́ẹ́rẹ́fẹ́ gbígbéyàn lọ tó wá gbéyàn lọ yẹn lójú èèyàn ó máa dàbí pé ti kúrò níbi téèyàn ti wà téèyàn wà yẹn gangan ó máa dàbí gbàtẹ́ pé ti kúrò níbi tí èèyàn wà ọlọ́run ti gbéyàn lọ sí ìlú míì ẹ̀mí yẹn ti rìn lọ síbòmíì. Si téèyàn ti tún lọ bá wọn ṣayé ń bẹ̀. ìtẹ̀yàn wá rí lójú oorun yẹn bá làlá lè pé ni bírànràn ni gbòòrò ni ó kàn gbé mi lọ ṣáá mo ṣe sùn lọ nìyẹn àwọn tí mo wá bá pàdé tí mo rí òní tí mo fẹ́ sọ àsìkò yìí gan-an ó yẹ kí n wà lọ́wọ́ pé mò ń sinmi lọ́wọ́. Lo, lo, torí fídíò mi kan jáde ní ọwọ́ àárọ̀ ìkan jáde ní òru àná ṣe rí i pé ó tẹ̀léra wọn ni tírú àsìkò tí mo wà yín sí yìí ọwọ́ ọ̀sán yín sọ yẹ kí n fi sinmi ni kí ànádá fídíò tó jáde fídíò tó fẹ́ ṣe lálẹ́ ti wà ọ́rẹ́dì ó pẹ́ yẹn nìkan bíi eleven sí twelve òru yẹn ó yẹ kó jáde gẹ́gẹ́ bí mo ṣe plan yẹn but àlá tí mo wá lá yẹn ló fa fídíò eléyìí tí mò ń ṣe yìí mo wá ń bẹ lọ́nà ganin kọ́ máa affect tí mo fẹ́ gbé jáde lálẹ́ torí kí n tó ṣe tán kí n tó pé mo edit ẹ̀ kí n tó compress kí n tó lóòdù dátà kí n tó pé mo tún upload ẹ̀ sórí YouTube network mi àbí network ṣe ń ṣe ṣégeṣége ládùúgbò mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí n bá fẹ́ upload fídíò ten minutes ó lè fẹ́ tó one hour kó tó lọ tán tí network a máa lọ máa bò máa fail tó bá ń lọ bí one hour Ah, má yẹ kí n tàn yín kódà a fẹ́ sú yẹn gbà mí pé kí yẹn fẹ́ kan káńsù fídíò yẹn but ẹ̀mí tí yẹn fi ṣe wàhálà rẹ̀ yóò ní gbà ìyẹn á bá yí títí nítorí ẹ kó má júyàn bíi kó má lò ju ọbẹ̀ akọ́ wa lọ ìyẹn lè lo three four five hours níní díẹ̀ tí nẹ́tíwọ̀kì a máa lọ a máa pọ̀ àwọn àdàgbàgbẹ́ pé dátà tí yẹn ń lò ti tán ìyẹn á tún máa tún chẹ́ẹ̀kì láì mọye ìgbà ìyẹn máa máa wò ó láì mọ ìgbà rí pé dátà sì wà ń bẹ̀ náà tí ẹ̀ bá wo bí signal lókè fóònù yẹn ni a wá rí i pé nẹ́tíwọ̀kì yẹn ń sá lọ ó ń sábọ̀ ni ó ń sá lọ ó ń sábọ̀ ni ká padà sí ibi tí mo ti ń bọ̀ oorun yẹn kàn gbé mi lọ gbé mi lọ fẹ́rẹ́fẹ́ nítorí wá fẹ́ mú mi sọ gangan ni pé mi ò sábà lálàá mi ò kì í sàkéyé pé mi ò ń lálàá o kí n tó lálàá kó lè tọ́ méjì mi ní lálàá tó jọ mọ́ àlá tí mi tiẹ̀ ní ńlá lára màá kàn máa sùn máa jí ni tí n bá tún wá lálàá ń gbà mí gan mi ń sábà rántí bọ̀ eléyìí mo rí kedere mo dẹ̀ rántí ló fẹ́ mú mi sọ jáde àlá lórí lèmọ́mú àgbà Ògbómọ̀ṣọ́ imam limam Yunus Taliat àwọn ni mo rí lọ fẹ́ẹ́rẹ́fẹ́ pẹ̀lú àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn wọ́n pọ̀ gan-an wọ́n pọ̀ mo wá wò lọ aláyẹ̀gbá mo wá jí mo kàn tá jí lóyìí náà níbi bàtà tẹ́gun tó fẹ́ sí mi tí mo rí bàrà tó tutù mo á jí pé à ah, lẹ́nu sí mo ti àsùn lọ náà nìyẹn ó yè mí gan lẹ́nu sọ ọlọ́run kàn fi kíní yẹn hàn mí lọ fẹ́ẹ́rẹ́fẹ́ gbogbo ohun wí ó má ju bíi fifteen minutes twenty minutes lọ ní òwò agbónábọ̀ ni mo ṣe fíù rẹ̀ kò yẹ kó ju àárín yẹn lọ. mo kí bàbá wa ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ Imam Yunus Taliat mo kí yín ẹ kú iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe ọlọ́run á máa wà pẹ̀lú wa a ò ní sì ṣe a ò ní sì jẹ a ò ní sì mu a ò ní sì ná a ò ní sì lò ìrìnsí wa kò ní bí ọmọ aráyé nínú béèyàn bá rí nǹkan kan síyàn ó yẹ kéèyàn ó lè pa ẹni yẹn sákì béèyàn bá rí nǹkan kan síyàn dákan má bínú ọ <laughs> ẹnìkan ló disturb mi láàrin yẹn tíyàn bá rí nǹkan kan síyàn ó yẹ kéèyàn lè yára ní kánmọ́kánmọ́ ní kébékébé kéèyàn jẹ́ kí ẹnìyẹn kó gbọ́ àbí kó mọ̀ ló mú mi yára ṣe fídíò yìí àlá yẹn ó kàn wá ní fẹ́ẹ́rẹ́fẹ́ ó kàn wá ní fẹ́ẹ́rẹ́fẹ́ ọlọ́run á máa wà pẹ̀lú wa o kí n tó máa bá ọ̀rọ̀ mi lọ Imam Yunus Taliat ọ̀rẹ́ ni mo jẹ́ sí yín ọ̀rẹ́ tàbí ọmọ torí pé ẹni tó bá ti wà nípò ńlá ó ti di bàbá ó ti di bàbá so mo ti di ọmọ àfẹnubí fún yín ìyẹn ló máa mú mi sọ̀rọ̀ lórí yín all the time ìyẹn ló máa mú mi pàkíyèsí yín sọ́pọ̀lọpọ̀ nǹkan all the time mi ò ní mi ò hẹ́tì yín o mo nífẹ̀ẹ́ yín gan-an kọ́lọ́n kó nífẹ̀ẹ́ gbogbo wa jù lọ. because àwọn míì ń lò lábẹ́ kọ́mẹ̀ntì gan lábẹ́ kọ́mẹ̀ntì àwọn mi bá kọ́mẹ̀ntì sábẹ́ báyìí ẹ lérò wípé wáyé ah, máa parẹ́ ni wípé èèyàn hétí lèmọ́mù gan kò dẹ̀ rí bẹ́ẹ̀ gbogbo wa lè sùn ká kọrí síbì kan gbogbo wa a lè sùn ká kọrí síbì kan kódà kíyàn mẹ́ta fẹ́ sórí mattress ibi tẹ́lòmíì kó ẹsẹ̀ sí yẹn ló máa rọ ẹlòmíì lọ́rùn láti kọ orí sí ẹlòmíì máa nà straight lórí bẹ́ẹ̀dì sùn ni ẹlòmíì á ká báyìí mi nítàn yìí ẹlòmíì á dojú gòkè báyìí ló fi máa sùn lọ ní agbádùn ọrùn ẹ ẹlòmíì ẹ̀gbẹ́ ló fi máa sùn ló fi máa gbádùn ọrùn ẹlòmíì máa ń dojú délẹ̀ ni ló fi máa ń gbádùn ọrùn ẹ lórí yà fi wá awọ lára gbádùn ẹ oríṣiríṣi ọ̀nà ló kálukú ń gbà ṣe kan so kò wá mí nì wípé tí ẹnìkan máa ń sọ̀rọ̀ nípa ẹnìkejì tó ń sọ̀rọ̀ nípa ẹnìkejì tó wá jẹ́ wípé ibi ọ̀pọ̀lọpọ̀ èèyàn kọjú sí òun ò kọjú síbẹ̀ ibi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ̀rọ̀ lọ òun ò sọ̀rọ̀ lọ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn èèyàn ń sọ̀rọ̀ lé lórí òun ò sọ nípa rẹ̀ ọ̀tọ̀ ni nǹkan tó sọ ìtálẹ̀ sọ àwọn tí ò bá wò dáadáa wọn wò pé ah, kò nífẹ̀ẹ́ lèmọ́mọ́ àgbà ni ọ̀tá ló jẹ́ sí i àwọn yìí ò fẹ́ kó nílọ síwájú wọn fẹ́ kó jèrè iṣẹ́ ọwọ́ ẹ wọn fẹ́ kó jèrè iṣẹ́ ọwọ́ rẹ wọn fẹ́ kí ó ríjọba tó ń ṣe ṣe ìlọ́fà tí wọ́n fi ń sọ ìlọ́fà tí wọ́n fi ń sọ gbogbo tá ń sọ yẹn tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ yẹn rárá kò rí bẹ́ẹ̀ yẹn ọlọ́run ò dá wa bákan ìwà wa ò rí bákan ìṣesí wa ò rí bákan ìsọ̀rọ̀ sí wa ò rí bákan ọ̀nà tá à ń gbà wo nǹkan tó bá ṣẹlẹ̀ tí oníkálukú ó yàtọ̀ síra wa ó yàtọ̀ gédéńgbé ìdí nìyẹn tó jẹ́ wípé ẹni tó bá jẹ́ alágbára ẹni tó jẹ́ tó wà nípò tó àwọn tó nímọ̀ àwọn ọlọ́lá àwọn olówó tẹ bá wo tẹ bá gbọ́ nǹkan tàbí tẹ bá rí nǹkan ẹ wàá wo lọ sùn ẹ ronú lórí ẹ lọ gbogbo ọ̀nà táwọn èèyàn burúkú ń gbà ronú yẹn kò tí yóò ní rí bẹ́ẹ̀ ẹ gbé ìyẹ̀wò sọ́tún ẹ gbé ìyẹ̀wò sósì ẹlòmíà sọ̀rọ̀ míà táyàn lára bọ̀tẹ́ bá padà gbé ìyẹ̀wò dáadáa rí wípé ó tọ̀rọ̀ kọ́ńbélé ẹnì yìí bá mi sọ tí n bá dẹ̀ lè mú lò àǹfààní wà bẹ́ẹ̀ ṣùgbọ́n o ó nira láti múlò bọ́yá ọ̀nà tẹ̀yìn ń gbà ṣe nǹkan tiyín ọ̀nà tẹ́ ń gbà hùwà ó lè má bá ìlànà yẹn mu dáadáa tẹ́ pé kò ní fẹ́ rọrùn lákàwé ó dàbí ẹ tẹ́ pé tó bá sẹ̀yàn kò kí ń bẹ̀bẹ̀ ó lè mọ̀mọ̀ ṣe nìyẹn ó lè má mọ̀mọ̀ ó lè ṣe by mistake bọ̀ táwọn yẹn bá pàkíyèsí rẹ̀ yìí pé ah, nítorí ṣe yìí ò dáa tàbí ẹni tó ṣe sí gangan ẹlòmíì ò lè bẹ̀bẹ̀ o ẹnu ẹlòmíì wúwo láti ṣe sorry sir sorry ma ẹ̀yìn gẹ́gẹ́ bí àṣà àwọn Edo State Benin kínní yẹn ó run wọ́n nú gan téèyàn bá ṣe tó tóbi fún wọn tó wá lè sọ pé sọ́ọ̀rì ah, wọ́n lè jàjàkú láàrin yẹn kódà wọ́n mọ̀ sọ ní broken wípé as ah, that small as that sorry small reach that person no fit talk am you see am as ah, the sorry small reach e still fit big you no know, fit talk am hard for me make the thing for finish for my man pátápátá isi am i too see am a máa sọ fẹ́ nìkejì ẹ̀ pé i too see am now that person mistakenly match my leg you see am my leg don peel o oh. you see am for him to come tell me ah that small eh sorry small reach make him just tell me say sorry ma sorry sir sorry epa epadomo you no fit talk am you see that stupid man you see am sọ ọ̀rọ̀ yẹn nítorí wọ́n gbìyànjú láti sọ ni pé ẹni yẹn tẹ òun mọ́lẹ̀ lẹ́sẹ̀ ẹsẹ̀ òun dẹ̀ bò ó nítorí yẹ kó fi sọ fóun wípé kó má bínú àṣìṣe ni ó tún wá wú kalẹ̀ àti sọ̀rọ̀ tún wá dìnira fún un kò sí tú tóun ò lè fi pa kò sí tú tí ò lè fi pa ó lè di wàhálà tẹ́kọ̀ máa fọ́ra wọn gí bẹ́ẹ̀ bí tí wọ́n ṣe rí nìyẹn so bọ́lọ̀ ń ṣe dá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ẹlòmíì dẹ́ wà wọ́n kàn ṣàkíyèsí pé ó dàbẹ̀ nípa ẹni yóò fẹ́ ṣe dáadáa sí mi mọ́ á pẹ́ nìyẹn á súnmọ́ pé à ah, kí mo ṣe fún yín ó dàbẹ̀ pé wàá yín ti yàtọ̀ o ẹnìyẹn wá sọ ogun tó wà mẹ́ pátápátá tó bá jẹ́ pé ẹnìyẹn ronú nǹkan kan ni pé ẹnìyẹn ò ṣẹ́ kíláàsì kan kò sí láàrin wọn ìyẹn kàn fi pé á ah, bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹ ti yàtọ̀ ah, kò rí bẹ́ẹ̀ mi lé mi mi bá ẹja tó ń dààmú òun lásìkò yìí òun wà nǹkan báyìí òun wà nǹkan báyìí òun ò tíì rí ló kó ìrònú bá òun ẹni tó sọ̀rọ̀ fún yẹn gangan wá tún lè jẹ́ pé ẹni tó tún lè sìnà lọ́wọ́ fún pé òun rò kó ń bá mi jà níbọ̀ nítorí wàá ń ronílé lórí yìí èmi ní inú ilé bíi mẹ́rin bíi márùn tí mi ò lò ó kódà mo máa ń rù dànù ni ẹ máa ń rù dànù ó wúlò fóun gan ẹni yẹn sìn òun ń rí òun rù dànù ẹni tó wúlò fún òun ò ní nípa ìfẹ́ téèyàn ò lè ṣèwádìí jẹ́ mo ṣe é ni ẹ̀jọ̀ má bínú sáà ẹ má bínú máa. irú rẹ̀ ní wáyé má ni bí ọ̀rọ̀ yẹn báyìí àwa tó máa fi ọ̀pọ̀lọpọ̀ owó rà àwa lọ́fẹ̀ẹ́ ẹ wo nǹkan yẹn so bọ́láwọn ṣe dá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ oníkálukú ṣe ń ọ̀tọ̀ọ̀tọ̀ o bẹ ṣe ń wò mí yìí pa èèyàn sọ sọ àsìkò yẹ kí n sinmi ni ó yẹ kí n sinmi but bí mo ṣe mo ṣe jókòó ní ìmọ̀ bí ní oorun yẹn ò kùn mí tẹ́lẹ̀ kí bá oorun ń kùn mí àbára mi weak mo kàn jókòó normal normal dẹ́mi ṣe nǹkan kan mo kàn ń rolé ayé ni dẹ́mi ìrònú ń pa tiwọn ìrònú pa Ògbómọ̀ṣọ́ ìrònú ń pa àwọn ẹran ń jà wọ́n ń jà sílé mọ́ wọn ìrìn tí ìrònú tó jọmọ́ yẹn oorun yẹn kàn wá ló gbé mi lọ fi ló gbé mi rìn àjò yẹn lọ mo kàn ọlọ́run kà sí gbàgbá àwọn nǹkan ó fi hàn mí. mo ti tún wá tají padà máa rí gbà lẹ́nu sìn ọlọ́run àtóbi lọ́ba o lẹ́nu sìn. máa ní kí n sọ ọ́ lójú àlámì tí mò ń sọ yẹn lójú ran yẹn mò ń retí tí ọlọ́dà bọ̀ kásà kásà kásà kásà mò ń bọ̀ wá mò ń bá tèmi lọ mò ń pàdé àwọn kọ̀ọ̀kan àwọn kọ̀ọ̀kan ń pàdé mi lójú ọ̀nà ẹ dẹ̀ mọ̀ pé tí ọlọ́dà ò bá mọ̀ yẹn ló kàn kún bá tiẹ̀ lọ ni o ẹlòmíì ẹ tẹ̀léra yín bí bàtẹ́ ìjọ rìn papọ̀ ẹlòmíì ẹ mọ̀ lẹ́mọ̀ pàdé ara yín kó lè lè fègbè gbára yín ẹni tó bá ti nínú mímọ́ ẹ bá kọlura yín kúrò níwẹ̀yìn òun bá tiẹ̀ lọ náà ń bá tiẹ̀ lọ́nu kò síjà ń bẹ́ẹ̀ gbàmúwá wo ọ̀hún mo rí àwọn èèyàn tó pọ̀ mo rí àwọn èèyàn tó pọ̀ lọ́nkán then síìtì kan wọ síìtì tèmi ń bá bọ̀ yẹn níwájú mi mo ti fẹ́ débẹ̀ tán mo ń gbọ́ ohun ìlú táwọn kan dunnú bọ̀ wá tí wọ́n ń lùlù tí wọ́n ń jó mo ń gbọ́ ohun yẹn wọ́n ń lùlù bọ̀ so gbàtẹ́mi ò fi ni mo débi junction yẹn àwọn ò tí ì wọ junction èmi ti wọ junction mo wọ ọ̀tún mo tí gbogbo wọn ń lùlù tí wọ́n ń mójó tí wọ́n ń hó bọ̀ wá wọ́n ń dunná so mo kọjá junction yẹn bí ẹni wípé tí wọ́n bá padà dé junction yẹn àpò fi wọ́n sẹ́yìn mi wàá bóyá wọ́n tẹ̀lé mi ni bóyá wọ́n padà síbi tí èmi ti ń bọ̀ ni ìyá ò kàn mí mò ń bá ìrìnàjò tèmi lọ lójú àdá yẹn ni o ìgbọ́n wá kù díẹ̀ kí n dọ́dọ̀ àwọn tí mo rí tí wọ́n pọ̀ yẹn mo rí pé wọn àfẹ́ gbọ́ra wọn yé wọ́n ń dragi ọ̀rọ̀ yẹn òǹkàlùkù ń pariwo òǹkàlùkù ń sọ̀rọ̀ àwọn tó ń bínú ń bínú àwọn tó ń dúró tó ń wòran sí i láàrin wọn àwọn tó káwọ́ gbéra wọ́n pọ̀ so wọ́n sàn fọ̀ rẹ́ mọ́lọ́mọ́ á rí i pé láàrin agbo yẹn gangan ibẹ̀ làwọn ti ń dragi ọ̀rọ̀ yẹn tí wọ́n ti ń tàn jáde àwọn tó ń sọ̀rọ̀ yẹn gan fọ̀rọ̀ yẹn àárín agbo yẹn wà wọ́n ń fa èmi tẹ́mi ní ń mo ti fẹ́ débẹ̀ yẹn mo wá dúró pé mi ìmọ̀ tó ń ṣẹlẹ̀ o kọ́ má lọ sí forí kó o mo á kàn dí dúró mo á ń wò wọ́n lọ́ọ̀kan mo wá póòsì mi lọ́bẹ̀ mo yẹn mo á káwọ́ gbéra mo ní ọwọ́ ọ̀tún gbogbo bí wọn ṣe ń fà lọ bóyá kó rí bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn kó rí kíní kan sí ẹ̀yìn lè fà á ìwọ́kọ́ lọ fà wọ́n sàn dà wọn ò gbóra wọn yé wọn ò gbóra wọn yé dáadáa wọn wá fà lọ gbáà musa wa ń wòran pé kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ mi ò sún mẹ́rin kankan kí n béèrè o mo kàn ń wò wọ́n náà ni mò ń wò wọ́n nígbà tó wá yá àwọn tó wà láàrin yẹn gangan táwọn èèyàn ṣùgbà yí wọn ká tó jẹ́ pé láti àárín yẹn gangan lọ́dà bí ẹni pé ọ̀rọ̀ ti ń wá síta ní tí wọ́n ń fà yẹn mọ́ra wọn lọ́wọ́ yẹn àti ibẹ̀ wọ́n ti ń fà á wọ́n pọ̀ díẹ̀ o kó tó di pọ̀rọ̀ yẹn ń wá ta gbọ́wọ́ á yá àwọn tó wà láàrin ẹ̀ gẹ́gẹ́ wọ́n ń wá síbi wọ́n ń tọ ẹ̀gbẹ́ títì bọ̀ wá wọ́n ń wá síbi ẹ̀gbẹ́ títì wọ́n ń bọ̀ àwọn èèyàn ń lágò fún wọn láwọn ń yàgò ń fún wọn lọ́nà wọ́n fi wá dé gbẹgbẹ́ tìyẹn bẹ̀ máa rí kíláàlẹ̀ yìí pé àwọn lè mọ̀ Yunus Taliat ni ibẹ̀ mo ti rí gedegbe wọ́n pọ̀ tí àjọ ń fà pé ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ kíní kan ṣe kíní kan ìwà ìgbàsókòjì ẹ̀rù òdójà pé rárá àwọn ò lè gbà wọ́n ti ṣèdájọ́ tiwọn wọ́n ṣe nìyẹn wọ́n ti ṣèdájọ́ tiwọn wọ́n ṣe nìyẹn ọlọ́run jẹ́ everybody lọ́mú kagbúsà ń sọ̀rọ̀ lóríṣiríṣi wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń sọ̀rọ̀ lóríṣiríṣi wọ́n ń fà á wọ́n á ní pé kí lọ́nà àbáyọ báyìí gẹ́gẹ́ mọ̀gùlẹ̀ jẹ́ ká jó ká má jẹ́ ká fàṣìkò ṣòfò ah ẹ má jẹ́ ká fásitì kò sòfò rárá ojú ò lè ti anybody ojú ò lè ti wá owó wà àwọn tó lówó wà láàrin wa lágbára wà wọ́n sàn so kálukú ń sọ tiẹ̀ náà ní pé bo ni ká forí ẹ̀ gún gan-an òun padà bọ̀ ẹ̀ dákun wọ́n ní ọ̀nà àbáyọ bó la ṣe fẹ́ rìn bó la ṣe fẹ́ gbé ìgbà gan-an ojú ò lè ti wá wọ́n ń pariwo yẹn sọ ẹni tó wá jágbàlagbà tí mo rí i pé bí ẹni pò ń lọ dàgbà jù láàrin wọn tó jẹ́ bàbá àgbàlagbà ó wá bọ́ sẹ́gbẹ̀ẹ́ ó wá nà ká sáwọn bíi márùn mẹ́fà kan wọ́n á bá a wọ́n á sọ̀rọ̀ kẹlẹ́gan ni pé bó ti yẹ ká gbé ìgbà náà nìyẹn àwọn àràwọn yòókù àmì ẹ pé ọ̀nà owó ní ká gbé ìgbà kí lárúkọ tẹ̀ tó ń pẹ́ jẹ́ ká mọ ibi tá à ń lọ ní pé àákọ́mì náà ni àákọ́mì ni kákọ́mì ni o kó sì dáa ju èyí tí àwa ń bẹ̀ tẹ́lẹ̀ lọ yẹn wá ní tí wọ́n tẹnu wá ní pé bó ti yẹ kó ní gan bàbá ṣẹ̀ṣẹ̀ sọ yẹn gbogbo wọn á ń hó so ń tọ́ fa tí wọ́n fi dorí kodò tọ́fà tí wọ́n fi gbọ́ra wọn yé tọ́fà tí wọ́n fi ń ṣe fàmí nfà ó láàrin ara wọn torí pé wọ́n pọ̀ wọ́n ń ṣe díẹ̀ mo ṣe ń wò wọ́n mo káwọ́ gbéra mo wá sà ń wo ohun tó ń lọ inú gbogbo wọn wá dùn wọ́n wá ní pé àníṣòro wọ́n láwọn oníṣòro olówó wọ̀ ọlọ́lá wà láàrin àwọn onípòwò àmì ẹ̀ kí làwọn fẹ́ máa bẹ̀rù fún ẹ jẹ́ ká tètè ṣègbésẹ̀ lórí rẹ̀ ẹ jẹ́ ká ni ẹ má fi àsìkò ìwà ẹ má jẹ́ fi àsìkò falẹ̀ wọ́n ń sọ wọ́n ń fà lọ́wọ́ yìí làwọn mọ́tò kan dé tó jẹ́ mọ́tò wọn bí mọ́tò ń ṣe páàkì báyìí ló wọ́n bá wẹ́ wọlé ẹja wọlé ẹja wọlé ẹja làwọn tá à ń náà nìyí lọ sí wọlé nìyẹn wọ́n wọlé tí ẹ ti wọlé tán lẹ́nu ti wọlé tán ó ti fi gbogbo wọn bá lọ. ìgbà wọn lọ yín tí màá tún wá padà rí ni wípé wọ́n ti gbẹ́ foundation ilé ti ń wù ilé ti ń lọ pápápá ilé tó dàbí ẹni wípé owó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ then àwọn olówó tún wà láàrin wọn tó jẹ́ wípé wọ́n tún ń gbé owó kalẹ̀ wọ́n ń gbé lẹ̀ lóríṣiríṣi ẹ̀ ti ń gbé materials kalẹ̀ ti ń gbówó kalẹ̀ pápápá àwọn òṣìṣẹ́ lọ lára wọn náà tó jó òṣìṣẹ́ tí tó ń ṣiṣẹ́ bí ilé tí mò ń wí yìí pápápá pápápá àbí ìgbà tí mọlé lọ wọ́n ti mọ ilé lọ ìgbà tí ó fi tó ìṣẹ́jú bíi mélòó bí mo ṣe ń wò ó níbi àlá mi ilé ti dókè mọ́tò ti já pákó kalẹ̀ wọ́n ti ń kan pákó gbàgbà gbùgbù ẹ má jẹ́ ká tara wa ilé yìí dúró sí ó wá tóbi gan-an ìgbà mo wá wo eléyìí dáadáa ibi irú ilé òní lè mọ àárín wípé mọ́ṣáláṣí lélẹ́yìí wọ́n ṣe lọ́jọ́ ó fáìn ó fáìn gan-an ó dùn wò mọ́ṣáláṣí táwọn yìí kọjá bẹ́ẹ̀ ìgbà yẹn mo wá rántí wípé yóò fáìn ju ti tẹ́lẹ̀ lọ mo wá rí wípé tí ó túmọ̀ sí ni wípé mọ́ṣáláṣí tí lèmọ́ Yunus Taliat wà tẹ́lẹ̀ lójú àlá mo ń sọ o pípẹ́ gbọ́dọ̀ fáìn jù lọ káwọn ó ṣe kó tóbi jù lọ káwọn ó ṣe rin gidi kó tóbi jù lọ kójú tì wọ́n gbẹ̀mọ́ rí gedegbe pé ah, ìtumọ̀ yóò fáìn ju ti tẹ́lẹ̀ lọ tí wọ́n ń sọ nìyẹn ká tó wí ká tó fọ̀ lójú àlá yẹn wọ́n ti parí iṣẹ́ ó ti dúró ringindi géètì ṣe gbàyàmù géètì bíi mẹ́fà ńlọ́wọ́ abẹ́sùgbé yìí tó dojúkọ mọ́ṣáláṣí gan-an géètì tá à ń wí gẹjẹgbẹ ọgẹjẹgbẹ mọ́tò ogun lè wọlé lẹ́ẹ̀kan náà tí ó jáde lẹ́ẹ̀kan náà tí wọ́n ṣe tó tóbi wọ́n ti kún gbogbo ẹ̀ ti dúró ní gínsín gbogbo inú ẹ̀ á wọ́n náwó sí mọ́ṣáláṣí kì í ṣe díẹ̀ wọ́n náwó sí kì í ṣe díẹ̀ tí mò ń wò ó ibẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ti wá ń sọ̀rọ̀ pé kí ni ó ti dáa ju talákọ̀ọ́kọ́ yẹn lọ kí tún ni tó fẹ́ bà wá nínú jẹ́ kò lè inú ẹnìkan kan ò lè bàjẹ́ ẹnìkan ò lè bẹ́ nìkan nú jẹ́ wọ́n bá pé bíríkótó wọ́n pé bíríkótó lèmọ́ọ̀mù Yunus Taliat òun náà wọ́n fi jẹ lèmọ́ọ̀mù bẹ̀ òun náà fi jẹ lèmọ́ọ̀mù o bẹ́ẹ̀ mi ṣe wá ń wò ó lójú oorun wọ́n ń kírun lọ wọ́n ń ṣe gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe lọ mọ́ṣáláṣí ti dúró wọ́n ti ṣí mọ́ṣáláṣí wọ́n ṣe ayẹyẹ tí è ṣe díẹ̀ wọ́n ṣe ayẹyẹ yẹn ah, ayẹyẹ yẹn kọjá bẹ́ẹ̀ wọ́n ná pitipiti owó àwọn agbófinró wa pọ̀ bí mo ṣe wò ó gan ó wá dàbí ẹni wípé gbogbo agbófinró orílẹ̀-èdè pátápátá ìní ọkọ̀ wa bẹ́ẹ̀ wọ́n wá pọ̀ ju àwọn tó ń ṣènáwó gan lọ tó àwọn àlejò tó wá wọn wá lọ débi wípé kẹtórìn kẹlẹ ẹ̀rà agbófinró kẹtórìn kẹlẹ ẹ̀rà agbófinró agbófinró wa pọ̀ ń bẹ̀ gan-an ibi ẹ ti ń ṣayẹyẹ yẹn wọ́n ṣe á ọkọ̀já bẹ́ẹ̀ wọ́n ná owó wọ́n ná owó wáàsí ń gorí wáàsí wáàsí ń gorí wáàsí ìgbó wá yá mo tún wá rí ibi tí àwọn àgbààgbà wọ́n tó nǹkan bí bí mo ṣe fojú wò ó wọ́n fẹ́ tó bí ogún bí ẹni pé wọ́n ń ṣe ìpàdé kan ni nínú ilé yẹn ilé yẹn tóbi bíi sitting room ńlá kan ni lèmọ́ọ̀mù Yunus Taliat náà wà ń bẹ́ẹ̀ ibẹ̀ wọ́n ti wá ń sọ wípé mọ́ṣáláṣí ìsìn ọlọ́run ti gbàdúrà wa ó ti dúró a ti kú òǹbí àlòkù èyí tí wọ́n ń pè ní tuntun gẹ́gẹ́ bí ẹ ṣe ń sọ lójú àlá yẹn táwọn ti kúrò ń bẹ ọlọ́run ti gbàdúrà àwọn mọ́sálásí ti dúró ní gidi so wọ́n sì ti fi inú konú wọ́n ti fi ọkàn lukàn so lèmọ́mù Yunus Taliat náà lọ jẹ́ lèmọ́mù ń bẹ̀. ibẹ̀ lẹ́nìkan ti wá dìde pé à ẹ̀yin bàbá mi nǹkan kan ń bẹ tó yẹ ká gbéyẹ̀wò fa wọ́n wá ní kí nìyẹn wọ́n á gbé tọ̀ àwọn ìdílé wo gan-an àwọn àwo làwọn máa jẹ lèmọ́mù ń bí àwọn wo làwọn máa jẹ olùdarí bí tí ó fi jẹ́ wípé àwọn ó tò ó tí ó dáa tí ò ní mọ síjà tí ò ní sí gbẹ́mi sí omi òtó tí ò ní sínú pé mi lágbára jù wọ́n lọ ìwọ lágbára jù mí lọ bí mo ṣe wá wo àárín yẹn lójú àlá bí mo ṣe wò ó ó wá dàbí wípé kí èèyàn bíi one million oríṣiríṣi wà oríṣiríṣi èèyàn bíi one million tó jẹ́ wípé common interest kan náà ló dà wọ́n pọ̀ bóyá ẹ̀sìn tí wọ́n ń ṣe yẹn náà ló dà wọ́n papọ̀ tàbí ìwà ló dà wọ́n papọ̀ wọ́n wá ya kúrò lára bíi ten million people kí one million wá ya kúrò ń àbí two million kó ya kúrò ń bẹ̀ wọ́n á lọ dá dúró ṣé mọ̀ pé ní ìdádúró yẹn àwọn kan ní ọkọ̀ fà á tí wọ́n jẹ́ bí olórí mẹ́ta mẹ́rin tí wọ́n fa tí ìyá yíya yan láyé ya kúrò lára àwọn tó pọ̀ yẹn ibi tí wọ́n wà tẹ́lẹ̀ tí wọ́n fi ya kúrò ńbẹ̀ níbi èdè àìgbọ́ra ẹni yé àìbìkítà fúnra ẹni àìwálọsíwájú fúnra ẹni tí ò fi bẹ́ẹ̀ sífẹ̀ẹ́ tí wọ́n fi ya kúrò ńbẹ̀ ìgbà wọn wá dá dúró tán tí wọ́n kọ́ mọ́ṣáláṣí yẹn tán tí wọ́n kírun bíi oṣù mélòó kan ní ìpàdé yẹn wá wáyé wípé a lè máa ṣe lọ báyìí ká má ní kókó tó mú wa dúró papọ̀ tí ó bá sí kókó tó mú wa dúró ká ti ṣètò rẹ̀ kalẹ̀ pé lọ́jọ́ iwájú o tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ kí la ṣe tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ kí ni ó wáyé lẹ́yìn rẹ̀ ìyẹn ni wípé èèyàn ò lè dàgbà títí kó wà láyé títí kó má padà kú tí ẹni tó wà ní ìmáàmù bá kú ta ni ó jẹ bó o láṣẹ yanjú àárín yẹn ṣé ìdílé láfi tó ni ṣé àáfàá láfi tó ni ṣé bá a ṣe jẹ́ alágbára wa tá a síwájú tá a fi ya kúrò lọ́hùn-ún tá a dàrú mọ́ wọn lọ́wọ́ tá a fi ya kúrò lọ́hùn-ún atóbi ogún àti márùn ṣé ara wa ní ọmọ jẹ oyè yìí lọ ni tàbáwọn tó nímọ̀ láàrin wa ni á yàn ìyẹn wá lọ́jẹ́ tí wọ́n ń sọ̀rọ̀ lé lórí ìyẹn ni tí wọ́n ń sọ̀rọ̀ lé lórí wọn ò wá gbọ́ra wọn yé àwọn kan ní wípé rárá o kí lè má bínú sáájà tó máa bá a lọ ni tó bá sì ti ọlọ́run kọ́ lọ́n jẹ́ kó jẹ́ kẹ́kẹ́ mi ó gùn tí bàbá bá gùn tẹ́mi pẹ́ tẹ́mi gùn gan-an bíi one million years tí wọ́n fi gbélé ajá fi ṣe lèmọ́mù yẹn tí wọ́n bá wá rebi tágbà ń rè é kó jẹ́ pé àwọn ọmọ wọn ìyẹn ọmọ wa jẹ lèmọ́mù ẹnìkan dìde ó sọ yẹn ẹnìkan náà tún dìde ó ní rárá ẹ má jà á lò bẹ́ẹ̀ yẹn àwọn tí wọ́n jà raburabu tí a fi ya kúrò lọ́hùn-ún àwọn lẹ́yìn ti lèmọ́mù Yunus Taliat yìí àwọn orí wọn bọ́jà àwọn bọ́jà àwọn mẹ́wàá ni bọ́jà àwọn márùn-ún ni bọ́jà àwọn méje ni orí wọn ló yẹ káwọn ó pín lèmọ́mù lé lórí kó jẹ́ pé ìdílé wọn ni ọmọ jẹ́ ẹni tí ó lọ́mọ ilé kéwú ni wọn kó tèmọ̀ fọmọ ilé kéwú láti wákàtí ọ̀wọ̀ yìí lọ ẹnìkan dìde ọ sọ bẹ́ẹ̀ ẹlòmíín tó dìde pé kò lọ bẹ́ẹ̀ yẹn o kò lọ bẹ́ẹ̀ yẹn o gbogbo wa pátá a kọ orúkọ kalẹ̀ àwọn tó jẹ́ àáfàá láàrin wa tọ́lọ̀ ń fún nímọ̀ gidi a wà wá wọn bíi mẹ́wàá láàrin wọn àárín wọn láti máa tó papọ̀ mọ́ ti lèmọ́ Yunus Tálíà àtẹ́kùn torí ẹ̀ gangan ni làwọn fi ya àwọn wá ṣe níṣe pé láfútà lè mọ́mù tálẹ́ àtò wọ́n wá tó lẹ́yìn ara wọn tẹ́lẹ̀ bá ti ṣe tiẹ̀ tán eléyìí lọ́tẹ̀lé tẹ́lẹ̀ bá ṣe tán eléyìí lọ́tẹ̀lé ẹnìkan tó mú àbá yẹn wá ẹnìkan tó ní kò rí bẹ́ẹ̀ yẹn o kò rí bẹ́ẹ̀ yẹn kò rí bẹ́ẹ̀ yẹn rárá o á ra orúkọ ni á ra á kọ orúkọ síbi àbí ká mú nọ́mbà kún wọ́n dà á lẹ̀ tí wọ́n bá ti dà á sílẹ̀ nọ́mbà tí àwọn yẹn bá mú ni ó fi hàn ìdílé tí ó kọ́kọ́ jẹ ìdílé tí ó jẹ sí kejì ìdílé tí ó jẹ sí kẹta àwọn kan ní kò tún rí bẹ́ẹ̀ yẹn o pé ẹlòmíín sì tọ́jẹ́ yí pé kò ṣe wàhálà níbi táwọn ṣe yìí kó a lọ mú nọ́mbà one àbí nọ́mbà two kó a jẹ́ pé àwọn tó ṣe wàhálà gidi tí yíyà yìí fi dúró tí mọ́ṣáláṣí fi dúró kó a jẹ́ pé àwọn yẹn lọ tò sẹ́yìn pátápátá kò bá a mú àwọn kan tún dìde pé rárá ibẹ̀ lọ́rọ̀ tí wọ́n fẹ́ dàrú pé rárá a fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ní ẹ jẹ́ ká sọ dìgbà míì àwọn kan ní rárá àwọn ò ní sọ dìgbà míì sísọ dìgbà míì yẹn yọ padà fa wàhálà tí ò ní fẹ́ ní ojútùú mọ́ ìsínà ló yẹ ká yanjú rẹ̀ àwọn kan sọ bẹ́ẹ̀ bàbá tó wá dàgbà jù láàrin wọn ló wá gíìfù ọ́dà pé kó kálukú jókòó ọlọ́sìn ní kí wọ́n gbọ́rọ̀ sí lẹ́nu ní wọ́n bá jókòó lẹ̀ wọ́n wá ní wípé ní tó lè mú un rọrùn tó lè mú un dáa jùlọ ni wípé kí ìdílé Limam Yunus Talias kan máa jẹ limamu lọ gbogbo wọn á dákẹ́ sí i tẹnìkan bá náwó sókè lọ́ba dìde lọ́wọ́ ni pé ní tẹ́ẹ̀ fi yé wa ń sìn ni bàbá ni wípé tí ìmáàmù Yunus Taliatu bá ti lò bí ẹgbẹẹgbẹ̀rún ẹgbẹẹgbẹ̀rún ọdún láyé yìí tẹ́mi rẹ̀ gùn tọ́nà fún lọ́pọ̀lọpọ̀ àlàáfíà pẹ̀lú àrísìkí tó péye tẹ́sìn rọ̀ ọlọ́rùn tíjọ lọ tí ò síjà tí ò sí wàhálà tọ́nà bá wá láwọn sípò tán kọ́ mọ wọn àkọ́bí náà tún gbà bàbá níbẹ̀ ni. Bẹ́ẹ̀ni tọmọ náà bá tún lògbà lọ gbáà tó náà tún pẹ́ lọ bíi one billion year tó náà tún lògbà lọ tó náà bá tún lọ kẹlẹ̀kejì náà tún gbà á tí àwọn ọmọ bá tò tán bẹ̀ tó tún kó àwọn ọmọ ọmọ káwọn náà tún gbà á bàbá ní bẹ́ẹ̀ ni bóun ṣe rò ó gan ló ń gbé kalẹ̀ ni ó wá ní táwọn ọmọ ọmọ bá tún ṣe tán àwọn ọmọ ọmọ náà tún gbà á ní bẹ́ẹ̀ ni kó jẹ́ pé ìdílé lèmọ́mù Yunus Taliat nìkan ni ọmọ jẹ lèmọ́mù ń bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ àwọn kan ti dìde pé rárá o bóyá ó sì lè jẹ́ bẹ́ẹ̀ ṣé ò nìkan ló ṣe wàhálà bẹ ni ṣé ò nìkan ló ṣe wàhálà bẹ ni èèyàn bíi méjì ló dìde papọ̀ o àwọn èèyàn ń fà lọ àbí mẹ́fà tó dìde pé rárá kò lè rọrùn á fọ́jú gbogbo ẹ̀ papọ̀ ni á dàrú ni bàbá wọn gbé ẹsà ṣe sùúrù ẹsẹ ṣe jáká fi yanjú rẹ̀ ibi tọ́rọ̀ wọn lọ sí tí mo wá rí bí mo ṣe ń wò ni wípé gbogbo wọn ti wà lórí ìdúró báyìí tí a ti ń famara pé kò lè rí bẹ́ẹ̀ à kò lè rí bẹ́ẹ̀ gbogbo wa pátápátá ìdílé wọ́mọ jẹ́ ni bàbá wa sọ pé ìdílé mélòó ẹ rí pàápọ̀ ni àwa tá à ń lọ bí wa o one million plus ṣé ìdílé one million plus ni wọ́n máa jẹ oyè ni àwọn míì gan bẹ tó jẹ́ pé kò sáfà kankan bẹ́ẹ̀ wọn ò sì lè pòdúsà fà táyé òfin parẹ́ so ṣé àwọn ìtàwọn wa ní ọ̀jẹ́ nídìílé wọn ni wọ́n lọ rẹ́ǹtì yẹn ni kódà bó jẹ pàdà àtàwọn lọ rẹ́ǹtì wá tí wàá bá wọn ṣe ìbẹ̀wọ̀n tí wàá gbọ́dọ̀ àwọn gbogbo tí wàá dàrú mo wá káwọ́ gbéra mo wá ń wòran ká má fà á lọ ká má fà á gùn ibẹ̀ ń gbogbo ẹ̀ ti wá fọjú papọ̀ pé rárá àlégbà orí kò jórí lọ gbogbo alájọ ṣe wàhálà rẹ ọwọ́ adélẹ̀ tẹ́ wà mọ́ pé àwọn kan ni wọ́n wà wọ́n jẹ́ àwọn kan ni wọ́n wà lẹ́yìn ibẹ̀ wọ́n ti dàrú wọ́n dàrú tẹ́ pé kò lójútu rárá mo wá ń wò wọ́n mo káwọ́ gbéra mo sà wá ń wò wọ́n. ibo ló fẹ́ kí ló ń ṣẹlẹ̀ ibo ló fẹ́ ibo ló fẹ́ yọrí sí ibo ló fẹ́ yọrí sí náà ń pariwo àmì ti fẹ́ sọ níjà tí wọ́n ti tí wọ́n ti fèsì ara wọn táwọn kan ń fà wọ́n pé kò tí ì tó jà ẹ jẹ́ ká fi sùúrù ká fi yanjú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ń pariwo pé rárá gbogbo wa láàmú ìjẹ̀lì mọ́mú bẹ́ẹ̀ kọ́dà má yẹ kí n tàn yín gan eléyìí gan ó dàbí ẹni pé ó yẹ ká lù gan ni kó má jẹ́ pé lè má bìí Yunus Aliat gangan ni ó tún wá jẹ́ a bẹ́ẹ̀ làwọn kan tó ti ṣe pé ṣe bí torí tiẹ̀ làwọn fi ya kúrò lọ́hùn-ún ṣe bí títorí tiẹ̀ làwọn fi kúrò nísìnyí tábà tá a ti kọjá òní tó lọ́jẹ lìmọ́mù tí a ti fi jẹ́ títí ń kírun lọ báyìí sọ àwọn kan ní àti ìwúyè àwọn àti ìgbọ́pàṣẹ fún un síbẹ̀ kàn kọ́ bẹ̀rẹ̀ náà ni ọ̀rọ̀ yìí wá fẹ́ dàrú mọ́ra wọn rárá o wọn ẹ̀ tí ẹ̀ tí fàṣẹ sí i ṣé bí ẹ̀kan ẹ̀yìn ẹ̀yìn ẹgbà ní àbáwá náà lẹ sọ pé lẹ́sẹ̀ mítìn wípé kan máa bá a lọ bí bá a lọ ń ṣe yẹ̀ tí fàṣẹ sí i ká ṣe ìwúyè kan wọ́n mọ̀ yìí pé yẹ́sì àwọn gangan ni lèmọ́mù wọn kò tí ì dúró òórọ́ nù bẹ́yẹn o àti lèmọ́mù Yunus Taliat àtàwọn tó bá lẹ́tọ̀ọ́ sí i kún ó ra nọ́mbà kún ó dálẹ̀ ètò náà bá ní ó mú nọ́mbà wà ní ibẹ̀ ni lèmọ́mù Yunus Taliat náà ti wá sọ̀rọ̀ pé kò lè rí bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀ rárá kò lè rí bẹ́ẹ̀ nítorí tèmi lẹ fi kú ọ̀la gbogbo wa fi kú ọ̀lọ́hùn-ún kíkò táwa kú ọ̀lọ́hùn yẹn sìn ìgbà tí mọ́sálásí délé ń sìn yìí ẹ tún fìmọ̀ sọ̀kẹ́ ní kí n máa ṣe lọ kójú ọmọ fi tì wá lọ́hùn pẹ̀lú gbogbo bá ṣe kúrò nísìn òun ti wá bẹ̀rẹ̀ òun ti kírun fún wọn ń sìn ti ń lọ bí oṣù mẹ́rin márùn-ún ẹ wá tó ní rárá àtúnra ìwé ni tóun bá lóun tóun bá lóun mú nàbà tóun bá mú nàbà one tóun mú nàbà láàsì pátápátá ṣé bóòlù sì wá fẹ́ rí wọn ní kò kọ̀ọ̀kan wọn o kọ̀ọ̀kan wọn oríkùn òjòrí lọ o ibẹ̀ ni èdè àìyedè ti wá wọ̀ pátápátá ibẹ̀ lèdè àìyedè ti wá wọ̀ ọ́ dàbí ẹni pé bí ìgbà wọn ti mìíní ara wọn sínú pé rárá o ẹnìkan ò ní yan ẹnìkan jẹ́ o bákan náà làwọn jẹ́ kò wá sí bí èèyàn ṣe lè pọ̀ tó ó yẹ kí ọ̀gá ó lè wà káwọn kan ó lè wà bí ẹ̀sẹ̀kẹ́tìfù tẹ́ pé wọ́n ó lè máa darí bí nǹkan bá ṣe ń lọ tí wọ́n máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu ó ti wá dé stage wípé wọn ò gbọ́dọ̀ síra wọn lẹ́nu mọ́ báyìí bí mo ṣe ń wò wọ́n ni o mo káwọ́ gbéra mò ń wòran ibo ni kinní yìí ń lọ ibo ló ń lọ ìgbà làwọn kan dìde pé rárá rárá o àti ẹ̀dí faramọ́ bó lè yẹn ṣe lè jẹ́ wípé bí kí ló fàjà lọ́hùn-ún wọ́n ní kì í sọmọ inú ilé Ayílára ni pàápàá jùlọ wọ́n tún ní kì í sọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n ní kì í sọmọ Ògbómọ̀ṣọ́ tó bá wá jẹ lèmọ́mù lé wa lórí bí ń sìn báyìí ṣé tó náà bá tún wá dàgbà tó débi tágbà rè ọmọ rẹ̀ yóò tún wá wá láti ìlú wọn yóò tún wá jẹ ọba lé àwọn lórí àá táwọn díjú ni táwọn táwọn jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ táwọn ọmọ mọ́ra ṣé àwọn lọ́yẹ̀kọ́ àwọn kọ́ lọ́yẹ̀kọ́ àwọn máa jẹ lèmọ́mù ni ibẹ̀ wàhálà tó ti fẹ́ bẹ́lẹ̀ ibẹ̀ mo ti wá tún tàdí sẹ́yìn dáadáa mo wá ń wò wọ́n náà nǹkan mo ń wò wọ́n lókèrè lójú àlá yẹn ni o mo ń wò wọ́n. wọ́n máa ń fà á lọ wọ́n ń fà á bọ̀ pé àwọn ò fara mọ́ àwọn ò fara mọ́ ṣé mọ̀ pé kìí sọmọ nulẹ̀ kájẹ̀ pọ́nmọ́ ògúnmọ̀sọ gangan ni níṣẹ́ ó sì mọ àwọn náà làwọn ń dáwọ́ bo irọ́ wọ́n wá sọ kedegbe jáde ńbẹ̀ wípé àwọn làwọn ń dáwọ́ bo irọ́ àwọn ti mọ̀ wípé kìí ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n fẹ̀yìn pọ́n wọlé ní tawádìí ọ̀mọ́nú gbogbo àwọn wọ́n ń sọ fúnra wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n ibi tọ́rọ̀ dé dúró sí yìí nísinsìnyí tó wá jẹ́ ọmọ ìta yóò wá máa jẹ́ olórí fún wa nínú mọ́ṣáláṣí tó bá tún wá kú yóò tún wá lọ gbé ọmọ rẹ̀ wá nílùú wọn lọ́hùn yóò tún wá joyè tó bá yẹ ìgbọ́n bàbá rẹ̀ àbúrò rẹ̀ gbogbo wọn mọ́ra wọn yóò tún wá máa jẹ oyè lèmọ́mù nílùú Ògbómọ̀ṣọ́ lórí àwọn láwọn táwọn jẹ́ ọmọ ìlú gan àwọn wàá wà lẹ́yìn ibẹ̀ làwọn kan tí wàá dìde lẹ́yìn pé ṣe bí ọlá wípé ìtàwọn ọ̀jẹ̀ ìtàwọn ó mu ìlọ́jẹ́ káwọn wà lẹ́yìn rẹ̀ ṣé kò wá yé àwọn náà ni sọ wá dáa kí ará àta kọ́ máa jọba láwọn lórí nínú ìlú àwọn kó jẹ lèmọ́mù láwọn lórí ṣé bí n táwọn tọ̀ wọ́n gbà nu kó sì tó yí àwọn èèyàn àwọn ti dàrú mọ́wọ́ máràlú lójú àwọn ti dàrú àwọn ti dàpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ kókó rẹ̀ débi pé ọ̀pọ̀lọpọ̀ gan ẹ̀yà wọn ni wọ́n tò sí. Si ṣùgbọ́n àwọn táwọn lọ́rọ̀ táwọn wá ní mọ kókó rẹ̀ aráàlú làwọn fi rú lójú òjì àwọn sì jọ ọ̀pọ̀lọpọ̀ kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ tẹ̀lé àwọn bọ́fẹ́ báwọn míì ti padà sí ọ̀pọ̀lọpọ̀ sì wà lẹ́yìn àwọn dìṣe yìí tọrọ níwọ̀nba àwọn táwọn ohun ète náà wọ́n ń sọ lójú àlá wọ́n ń sọ lójú àlá ṣùgbọ́n ibi tọ́rọ̀ wọn lọ sí báyìí ní táwọn tọ̀ wọ́n gbà tí ó fi di pé àwọn ya kúrò lọ́hùn-ún táwọn fi wá dá dúró ṣe náà kó tún wá fẹ́ ṣẹlẹ̀ yìí ṣé ìran lèmọ́mù ní ọ̀mọ̀ jẹ ọba láwọn lórí níbi ní ọmọ jẹ lèmọ́mù láwọn lórí tó tún wọn lọ kó àwọn aráàlú wọn wá tó máa jẹ lèmọ́mù láwọn lórí tí wọn bá pò mọ́tò ń sìn ṣébì ilé ògbésí làbí ń gbé lọ lú wọn. gbogbo ọlá tó bá ní ìsìn báyìí ṣé kò ní máa tún wọn ṣe kọ́ máa tó gbòmọ̀ṣọ́ náà ṣé ó tẹ̀lé mọ́tò gbòmọ̀ṣọ́ gan ṣe tó bẹ́ẹ̀ ìgbà yẹn lójú wa là kedere pé rárá o rárá o ìyànjẹ lélẹ́ ìdígbọ́ fògùn wa ni ọpọlọ àwọn kan sí ọpọlọ àwọn kan sí wípé ní táwọn tọ̀hún ń jà fún tí gbogbo wa gbógun tì wọ́n ojú àwọn náà ti là o wọ́n jìjẹ bí o ìjà àre ni wọ́n ń jà ìjà àre ni wọ́n ń jà. làákàyè àwọn ọlọ́bẹ̀ làákàyè àwọn ọlọ́bẹ̀ rárá nísìnyí ṣe aráàta àwọn ti fi ọkọ máa kírun láwọn lórí lọ ní kírun láwọn lórí lọ sí làwọn kan tó ti dìde pé káwọn ọfẹ kan ṣayẹyẹ fún káwọn gbọ́ pàṣẹ fún pé òní ọmọ kírun lọ títí tí ó fi dàgbàdàgbà tí ó fi darúgbó tí ó fi lọ bí àgbáre tó tún wá dàgbà tó kú tán náà tákọ̀bí náà bá tún wá dàgbà títí níjòyè náà tó náà fọwọ́ pawú tó fèrè gèjòbì tó náà bá tún lọ bí àgbáre kígbá kẹlẹ̀ kejì náà tún jẹ́ kẹlẹ̀ kẹta náà tún jẹ́ kẹlẹ̀ kẹrin náà tún jẹ́ tí ò bá sáwọn ọmọ ńlẹ̀ mọ́ àwọn ọmọ ọmọ náà kó tún kan tọ́dọ̀ tiwọn náà ibẹ̀ lójú ọ̀pọ̀lọpọ̀ ti wá dàbí okú ẹrú leléyìí o okú ẹrú leléyìí gbà tóun làwọn wá sìn láyé ni ṣé òun làwọn wá sìn láyé ni bí àwọn bá dé ìgbà lè wó mọ́sálásí yìí gan o àwọn lè wo káwọn yọ gbóngbó tì bí bàbá àti wọn kù ni wọn pé ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ yóò níyànjú yóò níyànjú ìgbọ́ yá bí ìgbà tí nǹkan kan kó sọ́pọ̀lọpọ̀ èèyàn nínú inú wọn ni wọ́n jáde báyìí jíjáde tẹ̀ jáde wọ́n kó sáàárín àwọn ogunlọ́gọ̀ ara wọn ń ta ni ẹ sọ pé gbogbo tẹ̀ ń sọ pátá náà là ń gbọ́ ibi táwọn bá dé lónìí o àwọn dàrú ni òǹkàlùkù pín tiẹ̀ ẹnìkan sì wá wá láti ìlú òdì kejì tí ó wàá jẹ ọba láwọn lórí ìgbẹ̀mù tí wàá tají ibi tọ́rọ̀ dé gẹ́lẹ́ mo fi wá tají nù mo wá wo àyíká ìgbà orí àga tí mo jókòó náà sí náà mo wà ibẹ̀ mo ti wá tají o ni mo ti tají mo ti rí kílíálẹ̀ wípé ojú àlá mọ wà <laughs> ẹ̀gbọ́n mo wá jókòó lẹ̀ máa ronú lọ́gbà wípé ah, ah, ọlọ́run máa tóbi lọ́ba ọlọ́run máa tóbi lọ́ba ọlọ́run máa tóbi lọ́ba Allahu Satiraman èmi ọ̀wà kó mo ti sùn lọ <laughs> èmi ọ̀wà kó mo ti sùn lọ o kọ́dà gbogbo gbogbo àlá tí wọ́n ń lá ní ojú ayé mo pè ìlú Ògbómọ̀ṣọ́ mo rò pé mo wà <laughs> èmi tí mo wà lábúlé <laughs> ọlọ́mọ sànú èèyàn pẹ̀lú àlá o ẹlòmí alára lóun wá lu òyìnbó tí ń bá wọn òyìnbó jáde tó máa bọwọ́ tọ́jọ́ jẹun papọ̀ tó fọ ọkọ̀ra wọn lọ́rùn ń jí báyìí dé yọ balẹ̀ lábẹ́ àti bàbá nínú oko wọn ni <laughs> ẹ̀wọ́ bí mo ṣe láàánú gẹ́ẹ́ mo wá tají ah tó wá jẹ́ pé mo ro ìtọ́jọmọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ tàbọ́rọ̀ wípé àjọba àjòyè àjòyè lèmọ́mù ni wọ́n ń yọ ọmọ Ọ̀yọ́ ni ọmọ ìdílé ni kì í sọmọ ìdílé ara wa ni kì í sara wa ká mo rù ú àbí ń rù ú lọ́wọ́ nírú àlábàá ìbá wa ṣẹlẹ̀ tó ń gbé mi lọ ó rà ní sọ̀rọ̀ lé lórí mi ní sọ̀rọ̀ kankan lé lórí ju wípé kí n kàn rẹ́rìn lọ kí n lè gbàgbé ẹ̀. torí èmi ti ní fíìmù mo fẹ́ ṣe lálẹ́ yìí already fídíò tí mo fẹ́ ṣe lálẹ́ yìí ti wà so mo dẹ̀ program ẹ̀ sí pé around eh, ten eleven gbàtí wàá fi di twelve sí one yóò níyànjú yóò jáde ṣùgbọ́n tí mo ṣe wá lálàyé tí mi rò tẹ́lẹ̀ máa gbé ah mi gbọ́dọ̀ délé yìí mọ́ra o mi gbọ́dọ̀ dé mọ́ra rárá ìtumọ̀ rẹ̀ gan ò yé mi gan mo kàn lálàyé ni ìtumọ̀ rẹ̀ gangan kò yé mi torí mi sábà lálàá ọdún mẹ́ta ọdún mẹ́rin gan-an mi ò lálàá rí o ẹ̀kọ́ kan ní máa wáyé ẹ̀kan tó bá wá wáyé ni nígbà kan mi sábà rántí ó wá tó di àwọn àmì mo ti lálàá kan bí méjì sẹ́yìn náà dẹ́gbẹ́ mo rántí ẹ̀ látòkè délẹ̀ tó dẹ́gùn wọ̀n bá gẹ́gẹ́ bí eléyìí náà à gbọ́dọ̀ gbélé náà jáde ẹ jọ̀ọ́ nítorí ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share ẹ rí i pé mi ì bẹ́ẹ̀ ń gbé share rẹ̀ èmi ì bẹ́ẹ̀ yẹn rárá bọ̀ ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kó rìn gan-an ẹ jẹ́ kó débi àwọn tó yẹ kó dé àwọn tó bá tó ní ọ̀rọ̀ gangan ó ṣeé ṣe kó yé àwọn kó jẹ́ pé ìgbà míì ń bẹ gẹ́gẹ́ ṣe sọ àlá èèyàn lè lálàá bí mo ṣe sọ kalẹ̀ yìí kó rí bẹ́ẹ̀ lóòótọ́ wọn láwọn mi máa lálàá bẹ́ẹ̀ èèyàn dẹ̀ lè sọ kalẹ̀ kó jẹ́ pé ìdàkejì ni wọ́n ní ó túmọ̀ sí èèyàn dẹ̀ lè sọ kalẹ̀ nígbà míì kò tiẹ̀ sí kankan bẹ́ẹ̀ èyàn lè lè sọ kalẹ̀ nígbà mìtọ́ yẹ pé láàrin àlá téèyàn ńlá yẹn ni làwọn nǹkan kọ̀ọ̀kan tí ó ṣẹlẹ̀ wà tí ó wàá kún wà. so àwọn tó tún wá mọ̀ ń pa rẹ̀ tí máa tú àlá tó mọ̀ ń pa àlá gidi tá à ń bá tún wá gbọ́ ẹ bá pé èèyàn mẹ́wàá wọn náà lè sóríṣiríṣi ọ̀nà mo sọ wípé kẹjọ nítorí ọlọ́run torí ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí Jesus Christ alayhisalatu wasalam torí Ọ̀rúnmìlà eriwo ya àyàgbó àyàtọ̀ ẹ bá mi ṣíà fídíò yìí ẹ bá mi ṣíà rẹ̀ kọ́ kan gbogbo èèyàn lára gbogbo àwọn tọ́rọ̀ kàn kọ́ kàn wọ́n lára gbogbo àwọn tọ́rọ̀ kàn kọ́ dọ́dọ̀ wọn kí wọ́n wò ó tí wọ́n bá wá wò ó ìyẹn kù sọ́wọ́ tiwọn ìgbà míì a máa wọ pé àbí ah, èèyàn ṣe gbé kalẹ̀ gangan lórí ó lè mọ́ jọ rárá sèǹtẹ́ àlùkò rábà àgbàlagbà tí máa ń sọ ó lè má jọ tó jẹ́ wípé nínú rẹ̀ òwe ti wà ń bẹ̀ òwe ti wà ń bẹ̀ òwe ni ó wà sọ̀rọ̀ <laughs> òwe yẹn wọ́n wá ṣiṣẹ́ lé lórí òwe yẹn lọ́wọ́ máa sọ̀túmọ̀ tó máa ṣẹlẹ̀ òwe yẹn ló wá máa sọ tó máa ṣẹlẹ̀ gangan kódà wọn ó tún lè lásìkò nu tẹ pé bẹ́ẹ̀mì sì sọ yẹn báyìí bá a ṣe gbọ́ yẹn ó lè mọ ìyá àti ìbọ̀tà àwọn tó yé tó mọ̀ tó mọ̀ ló ti wò ó lọ́wọ́ ti tẹ́ ẹ kalẹ̀ pé áà tó máa hápùn ní bó ṣe rí gangan nìyí ó lè máa túmọ̀ sí báwa ṣe ń rò gangan ó lè máa túmọ̀ sí o ó lè máa túmọ̀ sí ìdí nìyẹn tó jẹ́ kí n fi máa bẹ̀bẹ̀ pé ẹ bá mi ṣíà rẹ̀ ẹ ṣíà fídíò yìí gan ẹ bá mi ṣíà rẹ̀ kó débi tó yẹ kó dé àwọn tó kàn kó dọ́dọ̀ wọn káwọn náà gbé yẹ̀wò àwọn òdìkejì náà káwọn náà gbé yẹ̀wò ìgbà míì dẹ̀ ń bẹ ẹjẹ́ mi máa ń sọ̀rọ̀ àlá o ṣé mọ̀ pé ìkangun lèmọ́ọ̀mù Yunus Tálíà tí mo lá a sí ó lè jẹ́ pé kàngùn kejì bóyá ilé ayé lára gangan ni bóyá ọ̀dọ̀ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ gangan ni bóyá ọ̀dọ̀ àwọn olóyè ni bóyá ọ̀dọ̀ àwọn aráàlú bóyá ọ̀dọ̀ àwọn àáfàá gangan ni tẹ́ pé ní ìtumọ̀ rẹ̀ ó lọ ṣùgbọ́n tó bá káàkiri tó káàkiri tá a ṣíà rẹ̀ ọ̀dọ̀ àwọn tó bá dé àwọn ti mọ ìtumọ̀ rẹ̀ àwọn tó rọ̀ bá kàn àwọn ti ṣègbésẹ̀ lórí rẹ̀ wọ́n mọ tó bá tọ́ wọ́n mọ tó yẹ èèyàn gbọ́dọ̀ dárò àlábẹ́ kọ́kàn dákẹ́ ẹni kọ́kàn gbé kalẹ̀ wọ́n kàn gbé kalẹ̀ ah, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ wà pẹ̀lú mi láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ títí tó fi débi tí mo dé yìí torí wípé bí mo ṣe ń ṣe lọ́wọ́ <laughs> ni àwọn kọ́sọ́mọ̀sì mi ń wọlé kò jẹ́ kó yá èmi ẹ̀ lẹ́yìn láìkì kí fíìmù ogun rárá mi láìkì ẹ̀ tó bá ti rà mọ́ níwọ̀nba ṣẹ́jú mélòó kan kéèyàn owó òpópó tí ó kó kù lórí ẹ̀ kọ́mọ̀ túmọ̀ rẹ̀ bí fíìmù sí fíìmù sí máa ń fẹ́ràn nìyẹn ìgbà míì wá ń bẹ yọ̀ máa súnyàn ní wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹ mo dúpẹ́ dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín wípé ẹ bá mi wò látòkè ẹ wò délẹ̀ ilé wọn náà wà kò ní bàjẹ́ àdúrà wa yọ̀ máa gbà ní gbogbo ìgbà